orúkọ tèmi ni GT the guitar man tí ẹ mọ̀ bí ẹni mowó àbí bẹ́ẹ̀ náà ẹ sọ orúkọ mi gangan actually ẹ sọ láolú olúgbẹmíró akígbógun tí gbogbo ayé mọ̀ sí GT the guitar man mo kí Orísun ayẹyẹ ọdún mẹ́wàá a ah, kò máa easy láti ṣe mẹ́wàá ẹ̀mí tó ṣe tó ṣe kínní tó ṣe kejì tó ṣe kẹta tó tún wá ṣe kẹwàá a ṣe hundred a ṣe two hundred a ṣe one million <laughs> mo kí Orísun ẹ ṣe fún gbogbo bẹ ṣe ń sọpọ́ọ̀tì àṣà wa bẹ ṣe ń sọpọ́ọ̀tì bẹ ṣe ń gbé àṣà wa lárugẹ ẹ ṣeun.